mo ti ka tírà kan jọ òun tí sheikh bonu baz rahimahullah tí wọ́n ṣe nípa ìlàjú sírù tó ní í ṣe pẹ̀lú jìmá ẹni tí wọ́n bá sa idán sí tára rẹ̀ ò le tí wọ́n bá sa idán sí tí ara rẹ̀ ò le wọ́n ní kó lọ já ewé sídìrù yóò wá já ewé yẹn yóò kà ní méje méje méje méje méje. méje so ó lè jẹ́ yóò ó máa lo twenty one pieces ewé yẹn yoo gun lójú ọlọ tó bá ti gùn tó kúnná yóò wà á kó sínú abọ́ àbí inú kọ́ọ̀pù kan àbí inú gbá kan yóò wà á fomi sí i àárò pọ̀ yóò wà á ka àrókúyà àṣàrìnyà àwọn nǹkan tẹ́ máa kà yẹn tó wà ní Muslim yẹn. àti inú tíra súnà míì but islam muslim lè mímà yóò wá kà sínú ẹ̀ tó bá ti wá kà sínú ẹ̀ tán yóò mú gẹ̀ẹ́ mẹ́ta tó bá ti mú gẹ̀ẹ́ mẹ́ta yẹn tán yóò lọ fi yóò mísì omi mọ́ yóò mísì omi mọ́ èyí tó ṣẹ́kù yóò gbé báàfù sínú balùwẹ̀ ok fẹ̀ǹtì ọba ní eh, bath tube tó bá ní bath tube á close ibi outlet yẹ omi yẹn ò gbọ́dọ̀ sàn gbanú balùwẹ̀ lọ là ń sọ so yóò yóò fi omi yẹn sanra sínú kíkan yóò àlọ́ da omi tó fi sanra yẹn yóò lọ dà sí ilẹ̀ gbansasa kan tó mọ́ pẹ̀lú ògo ọlọ́run ẹni tí wọ́n bá gba àsákàrí rẹ̀ gbígba àsákàrí ìdán gbígba sàkárì idán ni ara oògùn ìnira nìyẹn idán ni tàbí ẹni tó bá fíìlì sí pé a ó dàbí ẹni pé wọ́n ti ta òun lọ́fà nínú èdè tí Yorùbá máa ń lò fún idán òun ni pé lágbájá yìí o wọ́n ti ta lọ́fà wọ́n tún lédè míì wọ́n á ní wọ́n ti sọ láta wọ́n ti sọ láta tàbí ẹni tó bá fíìlì wípé òun tẹ oògùn mọ́lẹ̀ àbọ̀ ń jókòó lé orí oògùn tára wa ní kó lọ kó kọ́wọ́ ewé sídìrú kọ́wọ́ ewé sídìrú kọjá méje ọ̀nà mẹ́ta kó gún kó sínú gbá kó bomi sí i yálà òun fún ara rẹ̀ ni o ni o wọ́n bá ka àwọn àwọn àdúrà ìṣọ́ sí i ó kéré tán yányá kó ka kùrìsíyù amánà rọ̀ṣúlù sùràtùlì ìkíláàsì sùràtùlì fálákì sùràtù náàsì kó ka mẹ́ta mẹ́ta bisimilayi lẹ́bi láyé dúró màá sì ní sẹ́wọ̀n fìlàdù wàlá sí sàmáì wọ́n wá sàmíhù àlìm kó kà ti kà á mu gẹ̀ẹ́ mẹ́ta ń bẹ̀ kó mi mọ́ yòókù kó fi sanra kó ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ kan pẹ̀lú ìyọ̀ǹda Allah o pẹ̀lú ìyọ̀ǹda Allah náà gbogbo rẹ o ìgbìyànjú nìyẹn o bọ̀tọ̀ ọ̀bà ṣe gbìyànjú ọ̀pẹ̀ lẹ́nu ẹ̀ ọ̀pẹ̀ lẹ́nu ẹ̀ ó di ẹ̀dùn àrùn lẹ̀ ọlọ́run ò sì kọ ìgbìyànjú bẹ́ẹ̀ tìrìpọ̀ náà ló ṣe lẹ́tọ̀ fún wa bẹ́ẹ̀ so tọ́ba ti wẹ̀ fúnjọ́ méje pẹ̀lú ògo ọlọ́run ìwọ gbọ́dọ̀ dúpẹ́ fọlọ́run pé ah, alihamdulilayi o ti o ti rí ìtúsílẹ̀ o ti rí ìdáǹdè but àwọn tí wọ́n mọ̀ nípa ewé àti egbò wọ́n tún lè sọ fún wa pé tá a bá réwé sídìrù ewé míì tún bẹ́ ńlẹ̀ Yorùbá tàbí nílẹ̀ Haúsá tàbí nílẹ̀ Yíbò tàbí ní Ghana ok tó ga sí pé ìròyìn tí ń bẹ lára ewé sídìrú yẹn ó ń bẹ lára tiẹ̀ náà kò sí ní tó ọlọ́wọ́ àti lò ó lórí àwòrán tá a gbà sọ yẹn lórí kàìfíyà yẹn kò sí ní tó di ọlọ́wọ́ láti lò ó mind you àwọn pharmacy àwọn orthodox medicine àwọn èyí sábà dín pẹ̀lú tó bá wà spiritual ní tiwọn so ìwọ tí wọ́n ta fàmọ́tò lọ sí UCAG ọ̀pẹ lẹ́nu ẹ̀ ìwọ tí wọ́n sọ láta tó ń pò UCAG ọ̀pẹ lẹ́nu ẹ̀ ìmọ̀ tí wọ́n physical physical something tí wọ́n physical therapy ní tí wọ́n ìmọ̀ tí wọ́n ní táwọn bá lè fojú rí báyìí ọmọ ìsábà tù tiẹ̀ akálàṣe o wọ́n gbà pé ìyá máa ya wèrè o torí wọ́n ní psychiatry section tí wọ́n sì ní àwọn oògùn tí ẹ máa recommend fáwọn tó bá ní àìsàn ọpọlọ ẹ sì mọ̀ pé àìsàn ọpọlọ factor rẹ̀ pọ̀ èyí tí jínù kọ́ọ̀sì ọ̀nbẹ̀ńbẹ̀ èyí tí ìmukúmu bíi kokéè mímu bíi igbó mímu tí máa ń fà ọ̀pọ̀ ọwà ń bẹ̀ èyí tó gá sí wípé accidenti ló máa ń fà accidenti ló máa ń fà torí ó ti gbálẹ̀ tó ń tọ̀ òun ò ní mọ̀ kórìí òun ti gbálẹ̀ lásìkò ásídẹ́ǹtì síbẹ̀ tí ó ti crack tí ó ti wá yọ túmọ̀ ọwọ́ àbẹ́ so the factors tó ń lèdì sí ọdẹ orí kìí ṣe jínù nìkan ló fi ká sí pé èyí tẹ̀ èyí tẹ̀ lẹ́ǹtì ti wèrè pàápàá jùlọ ẹ̀yìn olúkúyà olúkúyà <coughs> wo lẹ́sẹ̀ fẹ́ tí túmọ̀ ti yọ nínú brain yẹn rúkúyà wo lẹ fẹ́ ṣe fún tó tètè máa ní effect bíi kó ya x-ray kó ya x-ray kí wọ́n rí ibi tó wọ́ ń bẹ̀ kí wọ́n sì ṣe sọ́júrì fún kó gbádùn. àbẹ́yìí tí mu gbó ó bùkátà sí oògùn tí òfin ní ilé mọ́ mu gbó yẹn mọ́ ló fi dá sí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá gbé ẹni tó ní àìsàn ọpọlọ lọ sí ọ̀dọ̀ àwọn rúkúyà èyí tó bá tètè ní í ṣe pẹ̀lú rúkúyà ní tètè máa ń gbádùn. àmọ̀ràn mi rèé torí pé àsìkò ti lọ mo dẹ̀ sí ní prógrámù ní alẹ́ ọ̀rọ̀ ìfẹ́ inshàlá number one Adua ó ṣe kókó àdúrà pé ọlọ́run má jẹ́ ọlọ́mọdé àrí àdánwò sẹ́ríbáṣírá ń jàmọ̀ látàǹjẹ́ rẹ̀ sí táàsẹ̀ mọ wẹ́wẹ́ sídìrú káàkiri táàsẹ̀ mọ wá ajíwà káàkiri táàsẹ̀ mọ wá omi omi kí wọ́n ń pè rose rose water <laughs> eh, kínní kan eh, kamua eh, gbogbo àwọn abatusa nkankan táàsẹ̀ mọ wá káàkiri wàláyé khair oore ni fún wa. kakọ́kọ́ máa tọrọ pé kọ́lọ̀ mọ̀jàrí di àìlera. ibi tájà ń bá wá gbàdé tí àìlera bá ti wá ṣẹlẹ̀ gbogbo àwọn ojúpọ̀nà tó ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ kò sábúrú ń bi ká apply rẹ̀ gbogbo àìsàn pátápátá àlekọ́kọ́ apply àdúrà sí gbogbo àìsàn pátápátá ìbàjẹ́ physical ìbàjẹ́ spiritual tó pé àdìsí kan bẹ tí Abu Bakr Siddiq radiyallahu anhu tó níbi kan máa ń rò ń ara láti gbà tóun ti gba Islam ànẹ́bí wa kò ń ládùúà kan àdúrà yẹn ló wá máa ń ṣe é sí tí ìrora yẹn fi kúrò ń bẹ̀ bísímìláì mẹ́ta a'udhu bizzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ní ẹ̀ẹ̀méje ó níbi kan rò ń ara ó sì ní àdúrà tánìjì kọ́hún ló ń ṣe sí ọlọ́run lè pèsè ẹ̀ náà bẹ́ẹ̀. títí ọba wa gba bẹ́ẹ̀ lọ bọ́ba jẹ mọ́ ìjà mọ̀ lọ́wọ́n pé ìjà mọ̀ ọ wà nínú tẹ́ máa fi treat spiritual attack gan ọ wà nínú tẹ́ máa fi treat síírù torí pé ìjà mọ̀ bóyá nìsín bóyá wọ́n sọ ọ́n tì ńlá ta àbí ó tẹ́ ògùn mọ́lẹ̀ ẹsẹ̀ wa ń wú sẹ̀pẹ́nu inú veins tí ẹ̀jẹ̀ ti ń rọ̀nù á block tọ́bàdẹ̀ ti block wà láti ṣẹlẹ̀ nìyẹn kí wàá nìjà mọ̀ ó ṣe tí wọ́n bá sì jà mọ̀ síbẹ̀ ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ bẹ̀ kó flow kó sì mọ́ lálàáfíà lọ pẹ̀lú àdúrà tọ́ba ṣe mọ́ tó gé àdúrà rúkúyà àti ìjàmọ̀ tẹ́ bá ṣe yóò ràn ra wọn lọ́wọ́ yóò ràn ra wọn lọ́wọ́ so gbogbo àwọn ojúpọ̀nà tí a máa ń gbà tírìtì a gbọ́dọ̀ sọ̀kan di ọ̀tá wa ń bẹ́ẹ̀ òrókúyà hijama medicine medication a gbọ́dọ̀ sọ kankan di kódà tẹ́ ẹ mọ́ physical exercises ẹ̀ ká máa ṣe báyìí ká máa na ẹsẹ̀ ká ṣe báyìí ká ṣe báyìí gbani bẹ sọjá sí pé ọ̀rọ̀ rẹ ò ní ìdí àdúrà kò ní ìdí ìyámà kò ní ìdí ògùn kò ní ìdí kankan ọwọ́ pé ó ti sùn jù gbogbo egun ara rẹ ti wá fẹ́ sún kì lára ti ń ru ọ́ wọ́n rẹkọmẹ́ndì pé tọ́wọ́ kọ́kọ́ jí kètè pé kò lọ sáré lọ gbé tébúlẹ̀tì àbí kò bẹ̀rẹ̀ rúkúyà àbí kò bẹ̀rẹ̀ ìyámà no wọ́n rẹkọmẹ́ndì fún ọ wípé pẹ̀sẹ̀ méjèèjì pọ̀ nọwọ ọwọ́ rẹ méjèèjì kò nà báyìí lẹ́ni tó láì dáhùn kọ wá náà tọ̀ so nígbà tó o sùn bẹ́ẹ̀ ló ń ká bíi oyún inú ló ń ká bó tútù ṣe mú ọ ló ń ká gbogbo ṣe ń ká yẹn fatibra rẹ o ti ń wọ ọ̀pọ̀ àwọn eegun rẹ o ti ń wọ ọ̀pọ̀ mo bá wá jí ara ríro yẹn ni ó bẹ̀rẹ̀ ọ̀ọ́kọ́ náà ẹ̀rí pé tí èèyàn bá kọ́kọ́ jí tí èèyàn bá kọ́kọ́ jí gan tí èèyàn bá jí èèyàn ọ̀ọ́kọ́ náà báyìí àǹfààní ni bó ṣe nà o tó o bá náà tó o gbé sára bẹ́ẹ̀ after some minutes tẹ́ni á bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí combination rẹ̀ la ní ìdí ẹ̀ kákan mọ èèwo lọ̀rọ̀ jẹ máa ń bẹ̀ ni but problem tí àwọn èèyàn ní ni wípé onírúkúyà yóò tako oníhábà oníhábà yóò tako orthopedic eh, orthodox medicine orthodox medicine òun náà tako àwọn yóò ni wọ́n ń ṣe tó náà sì ń fún ara rẹ̀ kí là máa takora wa sí unnecessarily náà wáyé ta fi máa takora wa unnecessarily sáà ń polówó ọjà wa nu. kálíbà létà ìrọ̀lápá ó rí i pé ńgbà tó o bá polówó pé wọ́n kan ọ̀dọ̀ ẹnìkan ni wọ́n lè ti rí ọ̀nà àbáyọ sí àìlera wọn níwọ̀n bá nádọ̀ rẹ tí o yọ wọ́n kọjá sí láì míì wọ́n á láì àwọn àwọn tó dọ́tọ̀ wọ́n mọ̀ ní ẹ má má gbó ẹ o ntí ò lóṣùwọ̀n ntí ò máa tán rẹ jẹ máa tán rẹ jẹ síwèé gbé èyí máa gbó èyí máa gbó gbogbo àlọ́ fi máa jẹ tébúlẹ́tì lọ́mọ kó tébúlẹ́tì mi gbogbo àlọ́ fi máa gba abẹ́rẹ́ gbogbo àlọ́ fi máa fa omi sí ọlá tó bá ti síìkì tí àwọn àwọn àgbo bàkà ń bẹ sọ́yẹ́ pé tó bá ti mú báyìí ọkọ̀ọ̀kọ̀ sẹ́ẹ̀gùn wà ọkọ̀ ọkọ̀ ọkọ̀ láàgùn wà lẹ́yìn àgùn báyìí ìtọ̀ ìtọ̀ ni yóò wà ìwọ gan mọ̀ pé ha sára mi nìtọ́ ti jáde báyìí tó sì jẹ́ combination concussion ewé àti egbò kan táwọn kan mọ̀ tí àwọn kan mọ̀ tí ó sì sí àdìsí lórí ẹ̀ tẹ́sìn wò sí takò àbọ̀ sọ pé àbọ̀ orí àdìsí kan tálẹ̀ ibi tó kọ́ wa ní àgbòbà <laughs> ó ti rí tó ti rí àdìsí àgbòbà àlímọ̀wú mọ́ ní àlímọ̀wú wàjàhílàwú mọ́ ń jàhílàwú oríkì oògùn ìwòsàn nìyẹn ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ó sì mọ̀ ò mọ̀ ọ̀wé ìtànẹ́bí mọ̀ ń bẹ̀ ọ̀sọ́ tí wọn náà bá tún mọ̀ míì láti sọ lànà ìsìláàmù lórí rẹ ni so kókó ọ̀rọ̀ ni wípé a lè fi ewé àti egbò a lè fi kojú àṣàṣì ṣùgbọ́n àṣàṣì kìí ṣe wí àtegbò nìkan ló jẹ́ ọ̀nà àbáyọ fún un rúkúyà ó wà nínú ẹ̀ hijama ó nínú ẹ̀ kásìrí ibi tí wọ́n de oògùn burúkú yẹn mọ́ tára fi ń ni lágbájá kárí ká lọ tú u ká jóná ara ẹ̀ náà ló wà tàbá mọ̀ bí tí wọ́n di oògùn yẹn mọ́ á lọ ọbẹ̀ á lọ dìsímántù rẹ̀ tàbá ti tú ara òsì ní ni ó ń tọ̀ mọ́ ṣùgbọ́n wọ́n ń pe kinní kan ní nusurọ̀ anusurọ̀ nusurọ̀ ni pé kéèyàn fi idán kó fi kó idán èèwọ̀ ni o àti sọ tí ń jẹ́dán fún ọ àwọn attribute idán àti sọ lẹ́ẹ̀kan ó lẹ́gbìn lára ìdọ̀tí ni ìmọ̀ ní ṣe pẹ̀lú ìpè nǹkan mi lẹ́yìn ọlọ́run ìjọsìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ìgbé nǹkan kọ́ra ìgbé nǹkan kọ́lé àwọn nǹkan ẹ̀gbin ìlò ẹ̀gbin ó sì wá lo ìlànà yẹn láti fi kojú ẹni tí wọ́n sadán sí wọ́n ju ata mẹ́nìkan wọ́n ta ọfà mẹ́nìkan ọwọ́ a sọ pé oúnjẹ kan ń bẹ tí ó máa lò à nùsùrọ̀ nìyẹn o ti fi idán o ti fi idán kò idán nìyẹn haramu nìyẹn o torí pé ìdájọ́ idán ni pé haramu ni sẹ́ẹ̀sì rọ́rọ̀ idán yìí àti oògùn ìwòsàn yìí àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí bísínẹ́sì àti rìbá. àhálà lọ́hùn lìbẹ́yì à wàháràmà rìbà Allah subhanahu wa ta'ala ó ṣe kátàkárà ó ṣe ní ẹ̀tọ́ ṣùgbọ́n ó ṣe owó rìbá òwò náà lòun náà lọ́dọ̀ àwọn tí ń ṣe bọ̀tọ́ lọ́hùn ṣe ní kíni ó ṣe ní haram bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ oògùn ìwòsàn àti idán oògùn idán Allah ṣe oògùn ìwòsàn ó ṣe ní àlàálì ó wá ṣe ògùn idán ó ṣe ní haramu tẹ̀rú sí ọlọ́run ni kó dó síbi àlàálì kó sì jìnnà síbi haram a gbọ́dọ̀ fi idán tú idán sílẹ̀ àwọn ìròyìn tí ń bẹ lára idán kò ní jẹ́ kí onídán ṣoríire kò ní jẹ́ kí onídán kó ṣoríire níbikíbi tó bá wà ogún sì máa ti onídẹ́kẹ́yìn ni ọ̀rọ̀ àwọn kan tí wọ́n náà ń gbójú lóògùn ni wọn náà ọtí rí wọn tí wọ́n láwọn gbójú lóògùn pé ẹ wá máa ṣògùn lọ́dọ̀ àwọn kìí ṣògùn nùrùn kìí ṣògùn táífọ́ọ̀dù ni ẹ wá ṣe kìí ṣògùn jẹ̀díjẹ̀dí kìí ṣògùn ba kìí ṣe ti tápà oògùn pé tẹ́ bá kọjú bọ́ sí yín kò ní ràn yín ìbọn ràn wọ́n àbí ọ̀ràn wọ́n ọ̀ràn wọn àbí ọ̀ràn wọn fèsì ẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ bọ́rọ̀ onídán ṣe máa yọrí sínú onídán máa ń saka ni onídán yóò máa sá nígbà tí dán rẹ̀ tó bá fẹ́ẹ̀lì máa ni. ọwọ́ sì padà dé ọwọ́ sì padà bó ń ni. torí pé idán èjẹyìn òjókòó jẹ idán máa ń jẹyìn ó ààyè rẹ ni idán máa ń jẹ kí yìnyín ó máa wúgẹ ni idán máa ń jẹ kí yìnyín ó péré ní tí ò jẹ ni. o lè lo oògùn tápà sọ pé ẹ̀ta mi mọ̀ wò. <laughs> àbí kó o lo oògùn kó o wá ní ọya ẹ̀ wá mi ládàá wò mo ti lu àgbo ẹ bá ṣoògùn ìwòsàn kì í kì í lérí kì í lérí léka kì í kì í pèpè fún ìjà kì í pèpè fún wàhálà pé kí wàhálà máa bọ̀ yàtọ̀ sí ń bẹ láàrin oògùn ìwòsàn àti idán vat ó jẹ́ kó clean kó clear wípé ọ̀tọ̀ lóògùn ìwòsàn ọ̀tọ̀ ni oògùn idán ṣẹ̀wá rí tẹ́ máa wá sọ yìí pé àwọn wo gan ni máa pidán ẹ̀já parí ẹ̀ síbẹ̀ wọn àwọn wo gan ni máa pidán nọ́mbà ní kẹ́ mú nọ́mbà wáìn tí máa pidán wá láyé àkọ́kọ́ lẹni tó mọ̀ọ́mọ̀ péré ẹ̀ ní ó pidán tó mọ̀ọ́mọ̀ péré ẹ̀ ní kíni ó pidán ọkùnrin kan bẹ́ẹ̀ ń Ìbàdàn jọ̀hún ẹ sì mọ orúkọ rẹ̀ ó lóko kan báyìí tẹ̀ máa pè yín a máa kun ìyàwó rẹ̀ tí ó halẹ́ kiri ekiri so òun wulẹ̀ pé rẹ̀ ní magician òpìdán wàlá yúfílíwù sáhírù haifu àtá òpìdán ò ní soríire ibikíbi tó dé so nínú àwọn òpìdán tẹ́ sọ̀rọ̀ fún nìyẹn o nígbà tó ń gẹ́gẹ́ òní soríire bóò ni wọ́n ti wá bá a tò tó soríire aláwọ̀ ní òpìdán òní soríire. ìbáwá nu mọ́sálásí kọ́ ọmọ kírun lọ́wọ́ kà á sórí ire ń bẹ̀ ìbáwá ń ta kà á sórí ire ń bẹ̀ ẹni tó bá ti wà níwọ̀n ìgbà tó ti jókòó ìdán wàláyú fílíwù sáírù wàláyú fílíwù sáírù háìsù àtá ibikíbi tó pìdán bá ti dẹ́sẹ́ kò ní í ire bọ́ bá dé sọ́run kà á ire ìyẹn ó ni ẹni tó bá sọ pé òun ń tọ́jú àwọn èèyàn ok ó kílẹ̀mù pé òun tọ́jú àwọn èèyàn ṣùgbọ́n gbogbo ohun tó jẹ mọ́ ìlànà onídán okun ẹ fún un nígbà tó lọ bá ẹni tó lóun tọ́jú àwọn èèyàn tẹ́ pé ní tó gbé lọ bá ọwọ́ adébẹ̀ ọwọ́ ni kí ló kọ yín kí ló kọ ọ̀yà yín onídàáni. tàbó ní kó o lọ gé aṣọ rẹ ní ojú ikùn rẹ wá káwọn bọ́ fi ṣiṣẹ́ onídàáni tàbó ní kó o lọ gé ojú abíyá aṣọ rẹ wá onídàáni kí ló kan aṣọ tí mò ń wọ̀ pẹ̀lú pé mo fẹ́ mo fẹ́ lu àgbo jẹ̀dì yìí ara sísẹ́mù àwọn onídánù yẹn so ṣe wá àwọn tó wá pọ̀ sí kátígórì yẹn àwọn babaláwo àwọn wòlíì àtàwọn àfáàs tí wọ́n jó ní gálàbì àwọn àfọ́n gálàbì tẹ̀ ń wò yẹn onídán ni wọ́n o onídán ni wọ́n sọ ọmọ bẹ́ẹ̀. ṣé wọn ìbéèrè ọkọ ya rẹ tí wọn fún ọ ṣé wọn ìbéèrè ọkọ ìyá rẹ ọmọ kí wọn ti sọ àyà dídán nìyẹn Ọlọ́run fẹ́ hàn kùrìsì yìí fún ọ ọwọ́ lọ́hùn ó bùn mi mu lójú mi ọwọ́ ń béèrè ọkọ rẹ rẹ idán ló hàn fún ọ ti ẹ́ bí uca ṣe tóbi tóun wọn èbèrè ọkọ ìyá àyàn bẹ́ẹ̀ tá má bèrè ọkọ rẹ wọ́n fẹ́ fi kíìpù rẹ́kọ́ọ̀dù ni kò lè ní rẹ́kọ́ọ̀dù pé ọkọ rẹ àtọkọ bàbá rẹ which is the normal thing wọ́n á bèrè tó bí ọ iṣẹ́ àwọn ń dán nìyẹn àwọn ó bèrè ọkọ ìyá ẹ fún wọn o. òṣòfò sáráàlẹ́ ẹ̀ lòfò ni wọ́n o ẹ ṣọ́ra fún wọn o a lè lo ewé àti egbò láti fi kojú èyíkéyìí àìlera including àṣàṣì ìtanilọ́fà ìsọnilọ́ta a lè lò ó àìsàn náà lòun ló dì sára gbogbo àìsàn ló sì ní oògùn nínú ewé àti egbò ọkàn gbégbá ìlànà òfin ọlọ́run ò ní lo èròjà haramu ò sì ní pe gbólóhùn haramu lé lórí ó sì fọkàn sọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run ọba ní ó jẹ́ kí kíní tó lò yìí ó yóò jò ṣiṣẹ́ insha allah so ẹ jẹ́ ká dúró ní ibẹ̀ yẹn torí àsìkò mọ́gíríbì ó ti fẹ́ wọlé ní ìlú ìbàdàn so insha allah tó bá di láago mẹ́jọ ààbọ̀ ká pàdé lórí ọ̀rọ̀ ìfẹ́ ẹpisọ tati kí nìyẹn náà